عليكم ورحمة الله وبركاته ما زال كلامنا يدور حول الوصية الوصية قلنا ما ذكره الإنسان لغيره واستحقه عليه عذاب أبو سبحانه kéèyàn ọ̀pá ìkọ̀tọ̀ tẹ́lẹ̀ kéèyàn ti fẹ́ lórí ẹ̀ pọ̀lọpọ̀lọ wà sí ní àyè ọ̀wá gbọ́dọ̀ lè ní one over three àgbẹ̀lẹ́mẹ́jọ ẹn tí ó sì jẹ́ kọ́nà ń fi ògùn tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ àgbẹ̀lẹ́mẹ́jọ á sínú ọ̀rọ̀ wà sí yíyá yìí ọbẹ̀rẹ̀ pẹ̀lú sọ́dún àbúwà kọ́ sọ́dún àbúwà kọ́ ara gbẹ́gbẹ̀ wọ́n jẹ́ ẹ̀kẹ́sì wọ̀lẹ́ tí ó mọ̀ pé àtẹ̀lẹ́ lè lókùtù lówó ti jẹ́ ọfẹ́ ti dúkìá tó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ rẹ̀ àbí mọ́ ti bẹ́ sọ́wọ́ àkókò ìbíjọ́ mú bẹ́ẹ̀ kan lọ mọ́ ti bẹ́ kó o kú ò láyé kọjá kú ò láyé rẹ̀ àníjà gbogbo ẹni ìdí àti ìdí ọ̀pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọwọ́ iwájú àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ kò tó lọ́lọ́ o bó lọ́lọ́ ìdààmú yọ́ jẹ̀ fún ebe èèyàn ti ọwọ́ dáko wà bẹ́ẹ̀ni ọwọ́ aná ogun lé ọwọ́ ìfẹ̀dáwọ̀ ẹ̀ ọ̀nà ogun lé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ni kẹ́ ti yọdé lójijì lè bá ní náà ah àti òkè yìí ẹyẹ padà sí mi ọ̀ṣọ́ ọwọ́ rẹ̀ ah mi ní dọ́là lé mo ti kí ọkùnrin lọ pàṣẹ ẹ̀fọ́ lọ́rùn èrè burúkú tó lọ́pọ̀ fẹ́kẹ́ ni yóò kó wájú wájú tí èrè ibi lọ lọ kún ìbọn tó kún bọ̀ ìfẹ́ dáàbẹ̀ ọ̀nà wọ́n wá ní ẹ̀ẹ́ ilé ìfẹ́ wá lọ́lọ́lọ́ ọ̀dábẹ̀ sí ìgbà tí kò sí agbádùn ayé àwọn àgbàlagbà ní gbogbo ẹ̀ bá kú pẹ́rẹ́ láyé ìbàjẹ́ méjì ọ̀sẹ̀ ìlú ẹ̀dẹ́ ó lè rí kan mánéjì ṣùgbọ́n wọ́n èrí kan mánéjì àti sọ́mọ̀lẹ̀ fi sáàpù fọ́kọ fúyàwó fọ́mọ ìbànújẹ́ ìrọ́pọ̀ mímọ́ gbére nìyàn kò lérí tó ṣe ó lè lọ́nà ní o ṣùgbójú àpáyà sí ètòjú ara ìbànújẹ́ ìbàbá mímọ́ ẹ̀ mọ́ bí wọ́n ti yọ YouTube ni yẹ tí bùtẹ̀ fún ẹ̀rùn kan alìsùnmù ìdàrà àrùn àlùkọ́fà ìdẹ́rọ̀fẹ́ YouTube ò ní ṣe pé ẹ̀ ti parí sí ìfẹ́kẹ́ tó rẹ̀ ti ṣe ìbẹ̀rẹ̀

lẹ́yìn tó ti fẹ́ tàbí ọmọ òkùnmú o wà lẹ́gbọ́ pọ̀ ọmọ múyàn torí kìí sara yìí ló ti jáde àyùmẹ́jẹ lára yìí yóò afẹ́ tẹ̀ yìí náà ti afẹ́ máa tó ṣe gbogbo ọmọ òkùnmú ṣe sùúrù o gbogbo ọmọ òkùnmú ṣe sùúrù bá ti bẹ̀rẹ̀ ẹ ti sùúrù o ìtọ́lọ̀ ti dé bá ọmọ ẹgbẹ́ yìí lọ́wọ́ ìlọ́pọ̀ tó tó tọ̀jà tí ẹ bá tún dáhùn bọ́ wájú ọlọ́run àdébí yóò tún yìí mo ní wàkílù bá bẹ̀rẹ̀ àbí ọ̀rọ̀ tí ẹ̀sọ́ yé mi o wàkílù bá bẹ̀rẹ̀ àbí tù ń jọ ọmọ kọ́kọ́rọ̀ lẹ́nu ọmọ ní tí ẹ bá tún dáhùn tí ẹ gbà tọ̀ bọ̀ láti àná ẹ̀tọ́ àbí ló dá mi irun wọn wọ́n lò ní wọ́n ní wọ́n fi máa kì pé ọ́ irú màkì fúlí wàhálà kùlí pàdà ìkọ̀láyé tọ́wọ́ dáa fún

bí wọ́n lẹ́rẹ̀ rẹ̀ pé yá ọmọ mẹ́ta mi ni yá rí máa ń da ọdún ìjà rọ. yá ọmọ mẹ́ta mi ni yá máa ń da ọdún ìjà rọ. yá ọmọ mẹ́ta mi ni yá rí máa ń da ọdún ìjà rọ. àtà ọ̀dà àwòkárọ̀nà ìrìmáàrún. àtà ọ̀dà àwòkárọ̀nà ìrìmáàrún. nítorí pé báwa ìlànà kùnàrà náà di ní àbìyẹ bí muhammadi. kùnàrà náà di ní àbìyẹ bí muhammadi. gbogbo bí ẹnì kan tí sáà jù jáde báyìí wọ́n á dùn fún pàákà bẹ́ẹ̀. Wọ́n

ayé òsì bẹ̀rẹ̀ ayé kẹ́mí ti kọ́ bá bẹ̀rẹ̀ láti wá ìwọ́n wọ́n máa wò problem yẹn. ya ọmọ ìdá mìlíà ìgbà ya ọ̀dọ́ ya ọmọ ìdá mìlíà ìyá ìgbà Asani kata ayere, wúmà nẹ́bì, wúmà ẹ̀sì, wúmà ọmọ táwọn ìmọ̀ mílíọ̀nù lónìí, ẹ̀ kí ló ti yá o? Àṣà bọ́ọ̀dà, àbùkà ọ̀rẹ́, ìrìnmáàrùn, حتى ضلع أفكار نفس عمار حتى ولا أفكار نفس عمار حتى ولا أفكار نفس عمار أول مرة ما تعطيب أبنى أبا تبعي كان نبي صلى الله عليه وسلم إمام مجيما إمام مجيما هو مجيما هو مجيما هو مجيما هو مجيما هو مجيما هو مجيما لا إله إلا الله wọ́n tó sọ pé ten a.m. islamic time ah. níbi níbi bẹ́ẹ̀ dé. àtàwọ̀dà àtàwọ̀dà tẹ̀ ẹ̀ máa ń. àtàwọ̀dà àtàwọ̀dà tẹ̀ ẹ̀ máa ń. ìta ló bá náà máa ń wí sí mi sí ọ̀pọ̀ náà máa sọ mi ọmọ ọmọ sí mi wọ́n tẹ́ sọ́dọ̀ pẹ̀lú. nítorí ajá ń jà ní o tó o kùn nígbà lájà ìsọ̀rọ̀ ìjà ní àkùnrin báyìí akọrin ìwàlẹ́ àtọ́fíjẹ́ orí wọ́n ti wọ́n bá bọ̀ wọ́n fẹ́ sọ́dọ̀ fi ní gbogbo mọ̀nàbí mi mínísírọ̀ kó ní àà yà ó jáde ní ìyá ìgbà àbọ̀ ìjà àti àwọ̀dá àbúkà àwọ̀dá ìrẹ̀lẹ́ àti àwọ̀dá ببر الزمن سرنا مساء السير في بحر dana tẹta fẹ́ jáde àwọlawà di rọ̀tìrọ̀tì ìtagbàrà bá gbé ẹ́dàkùn ìtagbàrà òjò bá gbé dáadáa mẹ́rin ní mẹ́mẹ́ ọ̀tọ̀lẹ́ tó mú míìkì wọ́n sàbò lónú àgbàrà kò ní kọ̀ ẹ̀mù wọ́n ní èso kọjá lójú ti ọ̀gbà tí ọ̀gbà kì í fi sọ́dà ní ẹ̀sùn wẹ̀ bí ó bá gbẹ̀yìn lágbára kì í fi yẹn ní ẹ̀mọ́ ẹ̀sùn rẹ̀. pápá ìjọba ìlú ìlú ìtàlí òbí ọ̀rá pí ọ̀wọ̀ta ewé ẹ̀kọ́ lẹ́nu rẹ́dì òkú ajá èkìtà àlọ́ gbogbo ẹ̀mí ìkárà òbí ọ̀dọ́lẹ́jẹ̀ bí ó èso lánàtẹ́lẹ̀ bí o bí o wà láti ń tà yà ó mà sí ndí ìdá òsìnà bí ìyìnà. yà ó mà sí òsì ìdá òsìnà bí ìyìnà. ó ní bí àyàwó àbùkù ìgbẹ́jẹ̀ ní ó kó mú. يوم الدين إلى رب يومنا فالجهل سيط والجزاة وغار فالجهل سيط والجزاة وغار فالجهل سيط والجزاة وغار فالجهل سيط والجزاة وغار أي مكان وافر يا مسلمين كما قال الحجة الحجة à ah! kí ni wọ́n ń gbàgbọ́ lónìí tí wọ́n kọ́ àti àyè lọ́mọ dára fún ẹ na mùsùlùmí ẹ̀dá ọmọ ìṣe ẹni lọ́mọ bọ́ gbogbo wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹni lọ́mọ bọ́ gbogbo àwọn ẹ̀sẹ̀ ń bẹ́nu ilé ìmọ̀ rẹ̀ na mùsùlùmí ẹ̀dá ẹni bí ọ̀sìn lọ ignorance lọ wọ́n wọ́n ignorance lọ wọ́n wọ́n ọ̀lọ́pọ̀lọ́ ignorance dáwọ́ náà iṣẹ́ mọ̀ pẹ́lú wọn. a ah, wà ní ìdáàtù àwọn tí wọ́n máa ń kó tí wọ́n bá dé wọ́n kò yáwò wọ́n kò dúkìá àgọ́ ọ̀rọ̀ wọ́n ti lẹ́tà ìfúra o owó wọn tó fi ń lo wọlé o àwọn ọmọ wa sọ yí pé kí pọ́bẹ̀mà mẹ́bí náà tó rọ́bà ní kó dúkìá nìjọ wọ́n lẹ́jọ́ ọmọ kí ti yẹ̀ni wa á ń pẹ̀lú kẹ́lẹ́ àgbàrọ̀ mi máa mú àwọn èèyàn ni ẹ àwọn èèyàn ti lọ o àgbàrọ̀ mi máa mú akọ́bà bẹ́ẹ̀ bá pọ̀ sáníyà táwọn àfá àti ìtìbáàrù pé o ní wọ́n fi tẹ̀tà sí ìjọ àgbàrọ̀ mi máa mú nígbà tí ànẹ́bí bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ tẹ́ẹ̀rí wà fẹ́ máa lọ tí mo kọ́fẹ́ tẹ́ẹ̀mọ̀ fún mi àti táàtì kókó lórí olé wa wọ́n èé ṣe kírísítẹ́nì mẹ́ o mùsùlùmí ní ẹ́ o àtijọ́ ti mọ́ ẹ̀dá kò tí ń balẹ̀ tuntun kí bàbá mi ọgbọ́ fìlàmù yìí tí tàbí ìjà ti dùn wọn. náà alàbáàtù káàmì alàdí ni kọ́ọ̀mì yìí bàbá àdínà àbá yìí káàmì ní gbọ́dọ̀ lọ mo láwọn àlejò sí àjọ lájẹ o àbí bí ìfọ̀rọ̀ pàmò bọ̀ tó ti tí mo sọ láti ìjọ táwọn ọmọ káwọ́ bá wọ́n sọ ẹgbẹ́ ọba ìṣọ́ ọgbà o àtijọ́ ní ẹ̀dùn pàfẹ́ lọ pàdé nígbà ìgbà ìmọ̀ afẹ́ lọ bá wọn ní àbá ti ẹni ọ̀sẹ̀ ní wọ́n fẹ́ fi wọ́n wọ́n fẹ́ àpò ayé ti di mí wọ́n lè di búrú fún ọba ìwọ̀n rẹ̀ sọ́wọ́ yàtì ẹ̀ ẹwùkẹ́ ẹwùkẹ́ áfíríkà ẹnu sábà ọkùnrin tó kọ́ bóorí yẹn nítorí ìfẹ́ káàmì lórí yìí o tó pé ní dúnyàn ní nǹkan ti ṣe wá ìṣàkọọ́ lẹ́gẹ̀ẹ́ wa jẹ́mọ́ ẹwù ọ̀rọ̀ ní bàbá olówó àti ẹ̀kọ́ ní ni bóòlù ti ń bẹ̀yà ni ẹjọ́ ẹjẹ́ tó Ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ díẹ̀ láwọn ọmọ sílẹ̀ sílẹ̀. Ṣẹ́gbẹ́gbẹ́ wọ́n yìí tí ó ń wọ̀ láti ìjà wọn. Wọ́n kẹ̀ tẹ̀tẹ̀ ń pàdé ọ̀gá ọ̀kan náà sí àti jọ́wọ́n ẹ̀sìn bẹ̀rẹ̀ àwọn jọ́nà náà ló kọ́ yẹn ké. Tọ́pọ̀ jù. Àkọ̀tẹ̀ ní bíbẹ̀ olùfẹ́ kò zálí fún ọ̀tọ́lọ̀mẹ́gbẹ̀mí ẹ̀. Sọ́nà mọ̀kọ́lọ́mọ̀ jùmọ̀ yá. Yá ni tẹ̀lé fún mo sì wé ti ọpọlọ kọjẹ́kọjẹ́ ìlú dínkà bóòlù bá ti tàbí lákàtó nínú sẹ̀gbẹ̀ áṣìkà wá ń wípé àìná ìyàjú bí bí dùn ún ìgbà àìná ìdí ya ti kàwé ńgbò jìnnà orí ẹ̀kọ́ ìdàbọ̀ sálẹ̀ ó ní ṣe mọ̀ pé ìbànújẹ́ àmọ́ mú yàn gbà mí tí ò ní lè kọ̀ọ̀dúró ojú ẹ̀ gbọ́ mi ojú ìmọ̀ dání. ó kí ẹ wá ń da ní tí mo délẹ̀ níbi ìkọ̀bá àkọ́bẹ́. wọ́n yẹ sí ìṣe ìmọ̀ ìjọ náà lọ́hùn pé pọ́ọ̀nù pé pọ́ọ̀nù kúrú ní pé okú mi méjèèjì bẹ̀rẹ̀ dàbí pọ̀ bẹ̀rẹ̀ dàbí pọ̀ fọ́. kí ó bá pẹ̀ ìkẹ́ níta wàá jímù jábù sáájú mọ̀ ní ìtumọ̀ ẹ̀ ní tí bá ń dà tí ò bírèkì tí ìsàlẹ̀ ń pàdé tòkè tókè ń pàdé ìsàlẹ̀ tí wọ́n ń wọ́ lọ. wọ́n wá fi ojú mi lẹ́rẹ̀ wípé sáró tó dáná sí ìsúnkún sáró òrí mọ́ ìgbàjẹ́ ọ̀rọ̀ bọ̀ ojú wọn dáhùn pé. gbàgbó orin lẹ́sìn yóò gbàgbó mi dà ní ìgbà lẹ́yẹ̀lá tètè tá a mú torí ẹ̀sùn fún mú tún torí ẹ̀ tó lọ́n sàlẹ̀ sà. àwa ń bọ̀ àbá sùdó ẹ̀sùn wọn tó fọ́nà bí lónìí. sẹ́kùn áfíríkà ń dọ́jà bí lọ́mọ̀ jìnnà àbí bí lọ́mọ̀ jìnnà gbà wọn àbá sùn wá ní kí ayé ọmọ bàbá mi kí ṣe Muhammadu ẹwọ ìgbàdé ìjọba ti ẹwọ olùfọ́ọ̀mù ìlú wa ẹ bá fẹ́ gbọ́dọ̀ ẹ bá tó tọrọ ẹ bá parọ́ fún o ẹ bá tẹ̀lọ́ o wà lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ fi ń sọ tó wà lè dáa lórí ìsìláì lọ́nà ọwọ́ láti ṣe gúbi láì ṣe yá náà ní wọ́pá bó ṣe ojú wá rẹ̀ níbi o kò lè fá o wọ́n rẹ̀ mẹ́tẹ̀lé wábí gbogbo àwọn ìsọ́lé ní àti gbọ́n jẹ́ ẹ̀fẹ́ sọ́sà ẹjẹ́ àbọ̀rọ̀ náà tá à ń retí gan níjọ́ náà lọ́wọ́ àbí bá dìde ó ń sọ ọlọ́run sọ wípé òjíṣẹ́ ọlọ́mọ jẹ́ ti yín ọlọ́run wo ó ní kẹ́ ẹ mọ̀ ẹmẹ́tẹ̀ tó báyìí onímọ̀ jíyàn onípáyàn gbogbo tó ti lọ yóò tó jọ rẹ̀ àríkàtà rẹ̀ ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dúgbà rẹ̀ alùbọ́rùn màrú ó kéde olóbi obìnrin kan tí ìtàn orí ọkọ rẹ̀ di ìsù àti ìyọ́ bàparọ́ à ń pẹ̀lú olùbá ṣe àwọn èèyàn lónà yóò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sẹ́yìn fẹ́lá bàwí ni ẹni àgbàrẹ́ alùbọ́rùn màrú tó dídẹ̀ olóbi obìnrin tó bá ṣírí ìgbà ọkọ̀ ẹ̀ka láìsí ànábì ìrẹ́jẹ́ sí tí tó kọ́ mọ́ ọ̀lẹ́ ìlú wà kọ́ wá padà wà nìyẹn náà tó gbé tó ti fi ànábì kò sí yàn ní ìtọ̀wà nàlí wípé kíni mẹ́jọ aláìsí gbà pé ọkọ̀ obìnrin kan kú ó tó apàrà nípa ilé ọkọ̀ rẹ̀ ẹjọ́ kan sọ́kọ̀ àkọ́kọ́ ní ọkọ̀ rẹ̀ tí o gbẹ́bàjẹ́ tó bá jẹ́ náà kó ìtànàbí ìwò ìsìlámù ta ní tèmi àti yìí wà àtọ́wò àkùwáì òní pé tàkìyírù ó ti gómìnà ọ̀gá ìṣàmọ́ gbogbo ọ̀tọ́ ń lo wúmù lókun lùkà padà ọ̀dọ́ ẹ̀mọ́ ó kọ́ ọ̀fẹ́ tẹ̀sà rẹ̀ wúmù bọ́ọ̀lù ní à ah, èyí tó bá kù ìjọ àbójú mi láyé rẹ̀ ah, ah, sí à àbú ẹ̀ẹ́dẹ̀dìtì ẹ̀yìn náà sì tó bí kí mú ìjọ ẹ̀kú alámọ̀kọ́sẹ̀ lọ́lọ́ àìmọye obìnrin tí ọ̀dọ̀ kan mẹ́fà sí ọkọ rẹ̀ àkọ́kọ́ tí tó para bọ́ọ̀dọ́ ní nǹkan láti ẹ̀ná ẹsẹ̀ gẹ́gẹ́ o jọba ìjà ẹsẹ̀ gẹ́gẹ́ o ìlà wo nígbà tí mo sọ wípé èyí tẹ́ bá ń tà ń tẹ́ ẹ̀sẹ̀ tí ìjọba yóò mú adé ẹkú ìlú àwọn mẹ́ má kó ìlà táwọn dọ́rọ̀ ẹ eh, mọtẹ tí wọn bá ṣe ìrànlọ́dọ́ ọ̀dọ́ padà wọn sọ àtàlà ẹni tí wọn bá jẹ lọ́wọ́ automatically dẹrẹjẹ ìdájẹ náà ṣùgbọ́n káàna báyìí ni wà báyìí abi mubashir ahadun anna man tuwfiya min ahadana la yatazawwaj ba'd e to padà o ma to padà o be ni jo mi inú ẹ̀lú ti fọ́ pa ní ọmọ gbólù rẹ̀ tó lẹ̀ ní ìṣẹ̀ ẹ̀rù ẹlòmíràn rẹ̀ lọ́wọ́ fọwọ́ parun bọ̀ padà tàbí kó kóbìnrin náà kó sọ bẹ́ẹ̀ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ògbólùgbà mi dúró lọ́lọ́ ìbàdí lòmú lọ yẹwọ̀ yìí pé èmi tí mo ti wá bẹ̀rẹ̀ mi nínú iná èèwọ̀ tí mo ti bẹ̀rẹ̀ mi nínú tó lọ bẹ̀ pé rẹ̀ ìwọ́bìnrin ìníyàwó ah àwọn bá ṣe tẹ́mi náà bẹ́ẹ̀ sẹ́yìn náà bẹ́ẹ̀ sítáàjù mi ìrìn lọ́kọ̀ lẹ́yìn ó ní àdínẹ́bì tẹ́mi jẹ́jẹ́ mo ti ládùn pẹ̀lú ọkọ rẹ wípé ìlú ìfẹ́ ọkọ mi ìlẹ̀yìn rẹ̀ ìní ò ní dé nígbà fún ànábì ọlọ́ ẹ ń bá èso káwà àwọn ènìyàn wípé láyé bá olórí ìbú òbí olókùn kò sí wàhálà àwọn olórí àgbà ti bọ́ ustaz mo wá àbùdélé o àbúdà àbúlórí mọ̀bá lé mọ́ràn mọ́ lórí ibú náà torí tó sọ fún ẹni pé gbogbo ẹni tó kùnà bí ìláyé lóyìn olórí ibú ni ẹ tó ọmọ wá ní kẹnu wọn tó ẹ̀jẹ̀ rẹ ọkọ̀ ọjà ọjẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ wọn àwọn kan wá ń bẹ sí ẹgbẹ́ wọ́n gba àtúnṣe ṣùgbọ́n wọ́n rẹ̀ yóò lò ọkọ̀ gan olóyè ọbẹ̀ sí wọn pé wọ́n mọ̀kànlọ́ sọ́ra dàbí lẹ́nu fúlàwọn ẹgbẹ́ tí ẹ wá rí obìnrin tó sọ̀rọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ àdìlẹ̀ ń dọ́nà fánàbí sọ̀rọ̀ rẹ̀ tẹ́jọ ó kàn mọ́nà jùlọ ní ó dàbí tẹ́wọ̀ ẹ̀ ó bá yẹ́rù sọ́rọ̀dẹ̀ òní ọ̀rọ̀ mi tuntun ọ̀fẹ́ gbọmọ tẹ́wọ̀ rẹ̀ awùgbọ́n mọ̀ bá fàtàkì àkọ́kọ́ sáàníyá elma albaro ni màrú ó ní àmì gbọ́ lọ́wọ́ sórí méjì tàbí yí ilẹ̀ mà yún sọ̀rọ̀ nínú sàmẹ́ sórí tó mú wáyé bí o wáyé tọwọ́ ń bá kún àwọn èèyàn ti lọ ẹgbẹ́gbẹ́ kan ọlọ́gbẹ́ apẹ́tì lámù yìí. àbáṣà gbogbo wọn lẹ́nu báyìí albarowi wọ́n wá fẹ́ túká mbẹ́ wọ́n wá ń sọ wọ́n wá ń sọ fásitì ìsàkílẹ̀ nígbò ní mbọ̀ àbí nígbò ní pẹ́tò òye máa bọ̀ wọ́n dé méjì náà padà lọ́ba bẹ̀rẹ̀ ààrẹ ابن عازب جواب رمز الكهف بروان ابن معروف لليه أرجلاني أنصاري شهير صحابي جليل ما بقى ممكن أقوم عندنا بقى عليه ثم هو مليئة جو كل يدابر جوجي عليه ẹba mú ìjà kan nínú ìjà mẹ́ta rẹ̀ ẹba mú fún oúnjẹ ọlọ́pàá wájú ọmọ ìjà wa awọlùmọ̀nà àwọ̀sọ̀ bíi ìsìláàmì ìdàbọ̀ nìyẹn alùpàpọ̀ ìlú àrùn ẹ̀dọ́sùn ìjọba ọlọ́run jẹ́ kójú òkè náà ẹwà lòlùwọ́ wọ́n sàn kú àárẹ̀ kú àárẹ̀ ó kú oṣù méjì tó ń tẹ́lọ́ àwọn ọmọdé náà lọ́ba kú àwọn orí bàbá kú ògbó ní tó mú ọba kú tó tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tá à ń tẹ́lẹ̀ dé ẹ o ẹ kí n tó lọ bẹ̀ sórí wọ́n tọ̀ sẹ́gbẹ́ ìyẹn àdúrà àtàwọn ọmọ ọba ọ̀bẹ lọ́dún wípé kọ́kọ́ tọ̀ lẹ́nu kò lè gbọ́ tọ́lọ̀ kọ́kọ́ tọ̀ lẹ́nu kò lè gbọ́ torí tó ṣe pọ̀bà láàrẹ̀ yìí mẹ́bẹ̀ àbí ti pín a wọ́n tó wá wárú bí yọ́ jẹ̀ fi ràn wá tó olóòrùn tó wọ́pọ̀ pọ̀lọ́pọ̀ rẹ̀ yìí ibi àdìkì àmà rẹ̀ tó múrò àdìkì àmà yí àjẹ́ fi ràn wá bí ó sì lọ jíṣẹ́ ọ̀wọ̀ ẹlẹ́gbẹ́bà wà láyé fún bẹ́nu sáàmù yóò ẹ ń bá jẹ́jẹ́ fún ẹlọ́pàá lórí o ẹ bá mú mú kú yóò gbòdì lọ́nà ẹ̀ o ṣùgbọ́n káàkiri gbogbo ẹ̀jì ń dà ó sáré nìkan ní ọ̀dà bàjẹ́ gbàjẹ́ pẹ́lẹ́mù fa ṣùgbọ́n àwọn ìbá dàjẹ́ pẹ̀lú ẹlọ́gbẹ́bà o pàfíìmù ìlànà àtìkòrè o ànábì òfin tẹ́ dà láyé o ẹ ń daṣẹ́ ẹ̀rú kòlé ní o níta yẹnu ní parapa pàdé tàǹkìámọ́ o àmì jì ní kọ̀ tí wò ní mú nínú haudu àtìlẹ́bí alìkúmọ̀ rọ́ọ̀bù ní pátákọ̀ wàhálù ìdá gbogbo ẹ̀ hẹ́ẹ̀dì kẹkẹfẹ́ sí wọ́n gbà aburú ìyẹ́lá ń jẹ́rù bẹ́ẹ̀ bà bẹ́ẹ̀ lórí náà Ẹ̀rù ló máa bẹ̀rẹ̀. Àní mo bí ẹ́ tí bà bẹ́ẹ̀ bàbẹ́ amúyá tó ń jẹ́ mọ̀rún lẹ́wọ̀n yẹn, tí bà bẹ́ẹ̀ lórí náà. Tí bà bẹ́ẹ̀ dámi lóhun, tí bà bẹ́ẹ̀ lórí náà. Ẹ́ dọ́kítọ̀ báyìí tí wá wọ́n náà bí dókítà báyìí dókítà báyìí dókítà báyìí dókítà báyìí ìwà ń fi sákàdá táwọn kakọ̀ kẹ̀kẹ́ bẹ̀ tí èdè jẹ́ pọ̀lọ́tì sẹ́mọ̀ ìwà fi ń dájú ẹ̀sìn sọ́lọ́ nǹkan nẹ́rí náà síbẹ̀ ìṣẹ̀gbà sàrátọ̀ wọ́n nẹ́rí Kùzẹ́ ìmọ̀ àti ìfàbí tàbí ṣàwádẹ́ ọ̀rọ̀ ti sẹ́mà wọ́n sáǹpù ẹ̀ kò pọ̀ sánà bí òkèrè lọ ó sọ lọ́wọ́ wájà láti jọmọ́ wájà lọ́bá ti lábàárò òkú làbí bàrí àkùnrin kan lọ́rẹ̀ fún wà ní àbí mi tàbí ilé òfẹ́ náà iye tó fẹ́ tajà tàbí ilé ìsàbá ẹ̀mú àbí wà ń tú owó kókó lé lọ lábàbí ti bí sípẹ̀ náà mi tàbí ìṣesí ọlọ́jà ni níwọ̀n ti ojú ẹ̀ ti wá lẹ́yìn lẹ́yìn àwọn ibi ìsáàbẹ̀ àbí ìbájọ́ kò ní bá lè jẹ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣe dé فأخونا نبي ذنب قالون هذا الحديث أخذ من عمر وكنا في الثالث صحيح لما لما بشوف عليه يقول الله يقول لي إيه هذا اللي كذا بعد لو فلو باي أنت كسماني لو بعد يجي تعبي له وجوان في ما بقول أنا بينا جانا لما نفعل بجواني يجي جو كبر الفرن أنا بيجي بولا رأى بولا بولا بولا بولا بولا بولا agbẹ́ntà àwọn jọ parí ìtòjọ́ ẹgbẹ́ ọ̀nà ògbó àti mojì náwó jọ o ní parí ìdínàdúrà owó ẹwà agbọ́n dáre sí ìtọ́ ọ̀pá mi ní agbẹ́gbàdó ọwọ́ agbẹ́gbàdó ẹgbọ́ gbogbo àwọn ọjà bá ti pé ní ẹ̀ lórí èrò ìgbà àmọ́dí àti lábà àwọn òkú lábà ń kọ́ pé iye ìtàbọ̀ ọdún ló ti ta gbogbo olù onítakiri nílé ìbàdàn mẹ́ta sọ́dọ̀ bí ọmọ wa parọ́ ni ah, bẹ́ẹ̀ bá ń lẹ́wà ní jẹ́bí náà wà bá mi lè parọ́ ni ẹ̀ẹ́ká àmẹ́bí ní ìrìnlẹ̀ èyí àti ẹ̀rẹ́ lájọ sọ̀rọ̀ ní gbogbo jẹmú ikú àdúgbò sẹ́lì parọ́ kò jẹ́ ìmọ̀ sí pẹ̀lú ọjà ìgbà mọ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ kí ni ó ń fà ọ́sà pè sí kọ́ jẹ́ ọmọ àtàkùnà orí àmẹ́bí ọlọ́lẹ́rìí mi o àbí ń sáǹfà tó yí ọ orí ẹ̀dà àbọ̀ sí yóò bẹ́ẹ̀ lábá ń fojú náà sọ́wọ́n bí ni parọ́ náà sí ìbá kùn kùn jẹ́ ìmọ̀ sí ìyá ọ̀dọ́ ìmọ̀ sí ìmọ̀ sí ìṣàkóso sọ wà lọ́jà ní àdàmínà tó ẹjẹ́ ìfún o ní ọjọ́ ìgbé o tí wọ́n bí kù jẹ́ ìmà lérè wípé sọ wà ń bí ni kí ló fẹ́ fi kí lè sọ pàtẹ́lẹ̀ kú tọ́kẹ̀rẹ́ ìbalẹ̀ tí ìjẹ́ ìfún mo wà ní òdòdó lọ́rọ̀ ìgbéwájú ọlọ́run kù jẹ́ ìmà mọ́tòrí mi wọ́n náà ẹ̀yìn àmì ìwẹ̀lẹ̀ ọ̀túbá o àwọn oníkẹ̀ ìjà mọ̀ ìtàkùn àwọn ìṣẹ́kùn yíò ìbìrù tẹ̀mí àlọ́kà tó sọ lọ́rọ̀ yíò jẹ́ ní ìrùkùn àrùwà yìí alul wahidi mùsùlùmí tó mú gbókú tí òsù bá ń bẹ̀ alul wahidi ni hukumu yìí lórí mùsùlùmí tó mú tí kú tí òsù bá ń bẹ̀ alul wahidi amúlùú bọ́bá wọ́rọ́ o lè jẹ́ ọ̀tọ́ náà غطى على وجهه صواب حجابا غطى على وجهه صواب حجابا غطى على وجهه صواب حجابا kálẹ̀ dágbà fún nípa ibi tí ń lọ ìlọ́dọ̀ ọlọ́run ọba ó ti dáàbò òdodo lójú lórí eléyìí àlè sọ. abúta ìlànà àlùbọ̀rọ̀ ìfọ̀sọ́lẹ̀ bá sọ̀rọ̀ mọ́ àríbàdé tí ìjàwárọ̀ ìwà ní àdúgbò orí kan bẹ̀ tí ń gbóòdì ọ̀ ńgbàtà àlùbọ̀rọ̀ òfẹ́ kú ọdẹ ogun rẹ̀ mẹ́ta ó ní káwọn ẹbí wọn kún méjì ó ní àjùlọ kó kalẹ̀ àti ní kọ́ ní kí ọmọ náà ti fi sí ọlọ́ àríbà ni wọ́n bọ̀ wọ́n bọ̀ ń pẹ̀ bí ẹwà Ìzẹ́ìmà ni, àníbì mo ní ilé ìgbẹ́ ìlọ ó ní ìtọ̀ díkúkà fi ọba rí sámà ṣé mi bá ọdẹ sẹ́mọ̀ ní ìdààmú nìkan jù nínú mọ̀ bí tí tí bá gbọ́dọ̀ jìnà tó ń sọ bàbá sọ́rọ̀ nílẹ̀ mọ̀ ń bà gbọ́ kẹ́yìn fàdá ìtọ̀ díkúkà fi ọba rí sámà ìjọba àtẹnilẹ́ni ọ̀pọ̀ nígbà ọ̀gbọ́ àmì bí wàá wù báyìí ọlọ́run sì sọ bára bíi ìjọba yìí pé máa bá ń sọ fún wípé ṣàádẹ́ tó kùn sẹ́yìn mẹ́ta káàdì ṣàádẹ́ tàwọn sí lẹ́yìn tí ó dáná ẹ̀ jáde láyé lápò ìlọ́wọ́ ìlọ́wọ́ sáfù láwùjọ ìsọ́nà gbọ́ngbọ́ bí àti bá ti ní ìdí èèyàn méjì kọ̀ wá jẹ́rì tí kù dáná bá ti lọ́jú rẹ̀ ẹ mọ́ wọlé ìyẹn làwọn afáàmọ́ sọ wípé dáko ẹnìkan tó jẹ́ wípé ṣàádà rẹ̀ ní ìṣẹ̀rí akọ yóò máa ti ní ìṣẹ̀rí èèyàn méjì nítorí tó ti kù ọlọ́run ló kù kó lòdì rẹ̀ padà kò sẹ́yìn rẹ̀ ibùdó sáàbì alàbùsọ́rí àbí kí máa ka àwọn ìwà yàtì ẹ̀tọ̀ gbá ọ̀bà lọ́dọ̀ sàfẹ́lẹ́mù náà sàfẹ́lẹ́mù àwọn àfà wọlé alágbàfin wọn làwà ó pé fàlàmbíyà nani kúlàmà àkọọ́lù fàlàmbíyà nani gbogbo àtàbájẹ́ ọjọ́ gbèsè o. فاعلم بأن العلماء قالوا فاعلم بأن العلماء قالوا الأغنياء لهم الأموال الأغنياء لهم الأموال الأغنياء لهم الأموال الأغنياء ألفا ألفا قد القلوب ألفا ألفا وقد العلم حرفا حرفا وقد العلم حرفا حرفا وقد ولو بحرف واحد أعطونا ولو بحرف واحد ألفا من الأموال مع ربنا ألفا من الأموال مع ربنا ألفا من الأموال مع ربنا فاعلم بأن العلماء أقاموا أما وأحسانهم إلى الأولياء ó ní lọ́rẹ̀ náà ọ̀pọ̀ ìtàwọn mímọ̀ sọ fọ́ mi mo sọ fún àwọn wípé àjẹ́ àtọ́jú ṣe wàhálà ṣe wàhálà ìyára òun olówóńdà àlìfá àlìfá wọ́n rọ́wọ́ ìkójọ pẹ́pẹ́ wáyé wọ́n kójọ lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ní kí ni ó àìmọye ọkọ̀ gọ̀gẹ̀ni ẹgbàáyà àìmọye lẹ́lálá oríṣìí náà ti tẹ́yìn òrírí àìmọye àtọ́lọ́lá wọ́n máa wọ̀ ṣùgbọ́n wà àdúgbò wà kọ́díjà máa nàlẹ̀ àrùfà àrùfà wà kọ́díjà máa nàlẹ̀ àrùfà àrùfà kọ́díjà máa nàlẹ̀ àrùfà àrùfà àwọn náà wá ń kọ́ máa jọ látòrí alif láti ń kó jọ àìmọ̀bá àwọn ọmọdé ṣe máa tún wọ́n pọ̀ àti ẹgbọ́rọ̀ ló yé iye àgbátàwọn àfà yé nígbàtọ̀ wá yé wà tán àwọn takú sórí ìmọ̀ yìí ṣe takú sórí pé ń kó ilé ayé jọ awálà wá náà wà láwọ́ bí arúgbìn wáyé ni àpọ̀ ọ̀nà wà من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا wọ́n yára kí ẹ̀ta abẹ́ wọ́ yẹ̀ ní wá ní olúwọ́ tàbátí wá ní èrò sátẹ̀wá ní àwọn ọdún sátẹ̀wá orílẹ̀ sátẹ̀wá gbẹ́gẹ́rù nílé rẹ̀ ìsì fọ́wọ̀n ìlàrá fi kan àfáà ní mo wá rẹ́pà sí pé mo dáìmẹ̀ wọn tún pọ̀ mọ́ ní kí o lè àwọn afáà rí sọ́bẹ̀ wọ́n ọwọ́dà pé ẹ̀yàwó ìsáàfà alágbàmínà wa ó wá ní ẹ̀rọ ọkọ̀ bàbá yín padà pé ọmọ wọ̀rí gbogbo àtọ́bẹ̀ kan rẹ̀ lórí ẹ̀kọ́ síjọ ojú ẹ márùn-ún ọbẹ̀ ولو بحرف واحد أعطونا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ẹ̀sọ́ wípé kápé ara sí kan yóò mọ̀ one thousand inú tó sọ mẹ́rọ̀ bí náà èyí tí mẹ́rọ̀ lọ́wọ́ balùpà ń àwà àfẹ́ jẹ́mẹ́ nígbà tá àbábọ́ lẹ́nu àwọn àfáàmù ìlọ lẹ́sìn ìjọba ìwọ̀ yóò ọlọ́run sáyé jẹ́ o ní bàdàn ní ìtìtẹ́lẹ̀ mo fún ọgbọ́n tó kọ́ mẹ́tàkì láti rí mo fún ọgbọ́n mẹ́tàkì láti rí wọ́n kì í mọ̀ ní tú wọ́n máa ń ṣe o ṣẹ̀gbẹ́ olówó máa dín dín tẹ̀ ọwọ́ ń bọ̀ ní pátátó ṣẹ̀gbẹ́ ọwọ́ ọgbẹ̀yìn túbà ní ọgbọ́n mẹ́tàkì ti sọ̀rọ̀ ìmọ̀ ohun àtàwọn dògẹ́rẹ́ ẹ̀sẹ̀ ń bọ̀ sóbi méjìlá bó ṣe dẹ́rọ̀ ọmọ mẹ́tàkì báyìí túbọ̀ báyìí

kí ló ti fà ìmáàmù yẹn lẹ́nu líìsì ájú olówó yẹn lọ́dún wàhálà ó dé. ìhàlùkẹ́ wá ilé ìdádọ́rọ́nà alifámi ìdàgbà wá nígbà rọ̀bìnà alifámi ìdàgbà wá nígbà rọ̀bìnà. ẹnìkan bí ọlọ́wọ́ kẹ́ ẹ̀ kọ́lọ́ tó kí lọ́wọ́ dáná ẹ̀ àbọ̀ ìdílé yìí ní ìjọba pàdé yìí. ẹ̀ gbé ilé wa mọ́ ẹ̀ ń rẹ́ ìlú tẹ́lẹ̀ inú ìbèrè wa ẹ̀yìn lẹ́ní káwọn òjú òkà di kọ́lọ́kọ́lọ́ òsúnlù jẹ́mọ́ ìtọ́ áfíríkà ní ẹbà tó lọ́dọ̀ ọlọ́run mo ní alhamdulillah mo ní ẹ̀bẹ̀ tó lọ́wọ́ lẹ́yìn tó láwọn ọ̀hán mo ní ọpẹ́ náà ní wípé ọlọ́run tó jẹ́ àmà sáyé láì rí àlàájì sáyé wa òsì wàá kan wọ́n bá pọ̀ ọmọ dúkìá yìí wọ́n bá bá nàbí àníbí wọn lọ́gbọ́n pẹ àwọn fámílì àlbàrọ́wà tí gbà wọ́n dé tẹ́lẹ̀ ìbájẹ́ ìbátakọ̀ wọ́pọ̀ ní papọ̀ mọ́títọ̀ fún tẹ́lẹ̀ ìbájẹ́ wọ́n mọ̀ wọ́n bí àwọ̀rọ̀ wọ́n mọ̀ ẹlòmí ò dènú wọn ka annahu shajaratun qad tasaqatat awraquha ó kẹ́ àtẹ́bí wọ́n dá wọn lórí rẹ̀ à ah, bàbá òun náà ó ti wá yọ wọn bàtírì ilẹ̀ ẹ sì yẹ ti pé ìṣẹ́ yòókù kò tún hàn lára wọn ó sọ lọ́ba ní fún fún fún ìfúwa ó fún wọn jẹ báyìí báyìí àti ìfúwa pin kí ìbára mi dáhùn tó fi ṣe ó lọ fi ṣe dáwà ah, àlùbí dáwà ee ọ̀rọ̀ bọ́ ọlọ́mọ́kùnlẹ̀ máa o bí tí mo fi ń sọ tí mọ̀ sọ ìmọ̀ orí o ọmọ ẹgbẹ́ tó tọ́ ìdúró mi ó kọ̀ bẹ̀rẹ̀ kó nípa àgbẹ̀ká ọlọ́rin òun ní kí n sáré jẹ́ sí ìrẹ́lẹ́ ah, kó jẹ́ pé nígbà ní ẹ̀sìn rí ogun ẹ̀kọ́ jọ sẹ́yìn àti àgbẹ́ ah, sí ìgbé òṣìṣẹ́ sọ lẹ́ bí ọkọ̀ kùn sí ìdẹ́lọ́wọ́ ọwọ́ ìyẹn o pẹ̀lú ayé dàgbélẹ̀ ìkúṣẹ́ ìṣọ̀kan nǹkan sì lòdì ọlọ́kùnlẹ̀ mọ́ni ó ní kó wo kó mo tètè fi àárọ̀ ọjọ́ gbẹ́sìn ìrẹ́lẹ́ النفس تبغي على الدنيا وقد علم النفس تبغي على الدنيا وقد علم أن السلامة فيها ترك ما فيها أن السلامة فيها ترك ما فيها أن السلامة فيها ترك wá ń sàádà ọwọ́ ní sàlámà Ìjìdẹ́fọ̀ ẹ̀sìn, bá lè sí bá gbàjọ́ náà lọ́mọ ní ọwà lónìí. Nàá, àwọn mọ̀ sọ wípé gbogbo kọjọ mọ nǹkan dàrú ẹni ò ní bá gbà yẹn tó ló mọ kó láti àwọn máa gbọ́rọ̀ mi ìdájọ́ òun. yóò tó kọ́ ọ́ bá ẹ̀fẹ̀ ó lọ bá bá ọ̀rọ̀ náà jọ̀dá táà lọ́wọ́ àtàwọn ìṣòro rẹ̀ já àti gbọ́rọ̀ rẹ̀ ó tún kẹ́nu ẹni tó wá wípé làkọ́ ẹ̀rọ ti lásàtì ní gbàgbé àná. làmàlà bá ń dìbò لا خير في لذة مثلها بها النار لا خير في لذة من بعدها نار لا مرحبا بجنون جهاد الثاني كيف فاهمني يسموه على الله جميع ما تقول على الله wọ́n bá ní mani awwal mani awsọ fi islam nǹkan lọ́wọ́ ni o sí àwọn wa wọ́n nọ bá tírì àbí lọ́kọ̀ ìyẹ́lẹ́ wọn lórí wáyà alif nabi tọ́lí asáwù ó ní mani awsọ fọwọ́ fọyìnrún mani awsọ bìlùkúrúsì fọwọ́ wúwì àwòlà mímú wà mọ̀bọ̀ ó ní wàfí yàdá ṣùgbọ́n mẹ́ni àwọn sọ bí rúdúrí fọlùkúnkúnkú àwọ́là nínú wà mẹ́ni àwọn sọ bí túlùtì fọlùkúnkú àwọ́là nínú wàfí yàdá kéyìn òṣèlú ṣùgbọ́n afẹ́sọ̀ pàtàkì wàfí yàdá yàtọ̀ yàwó ṣùgbọ́n gbogbo ẹ̀ tó bá lè mú one over four rẹ̀ tó tún ìbò dúkìá mẹ́rin tó ń bẹ̀rẹ̀ kẹsẹ̀ ìṣe kọ̀síkíà ẹ ń balẹ̀ dákìlẹ̀ márùn tó ń bẹ̀rẹ̀ kan bẹ̀ kìí ṣe tó mẹ́rin èyí wo ẹ ń bá gbàgbọ́ ẹ̀ sí mẹ́rin ẹ ń bẹ̀rẹ̀ sí mẹ́ta tó ń dákẹ́ lẹ̀ ó mẹ́rin ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀ wípé wàtúlùtù kẹ̀sí irun ní ìwáyà mi wàtúlùtù kẹ̀bí irun tẹ́rẹ́ bí jẹ́ dọ̀bí àpò rántí lẹ́kọ̀ọ́ àti wọn ọ̀fẹ́ káfúnlẹ̀ mọ́ wọn bá tó tó káfúnlẹ̀ mọ́ àti wà sí ìjàmbá tí ẹwà lè fẹ́ tí ò ní jogún ẹjọ́ jogún tẹ́lẹ̀ tó wà síyà wà síyà tẹ́tẹ́ tí ò ní jogún á sì rẹ̀ nìyẹn ṣùgbọ́n nínú ẹni tí ó jogún wọn lè fún jẹ́mọ̀ ìjẹ́ agbọ́bí yẹ o bí ti fáàpì wàríbọ̀ bàkíyà tó bá ọ̀tá gbogbo ìgbésọ̀ bàjọ́gún tó bá jẹ́ wípé wọ́n bá yọnu bẹ́ẹ̀ ọ̀dà tí tí ó sì fà kí wọ́n yọnu bẹ́ẹ̀ tó bá wà tí wọ́n bèèrè yọnu bẹ́ẹ̀ wà lẹ́yìn tí ó kàn wọ́n ọ̀ní ọ̀bù omi àfàríkà tù kí ni kí ni kí ni sẹ́kù mọ́ bàbá wa ẹni tí wọ́n bí kẹ́yìn kí n jẹ yá sí púpọ̀ kó tó di ọwọ́ wájú ìyàwó kékeré lòbí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti ṣiṣẹ́ lórí ti wà ní ẹ̀bù yásù mo ti parí nífẹ̀ ọ̀sáàkùtàn èkó ló ti ríṣẹ́ bàbá ti dàgbà gbogbo ọ̀pọ̀ ẹ̀bọ̀ yásù dákun yásù dákun dákun mọ́jọ dúró sí à àtijọ́ gbẹ́sùn yẹn ṣùgbọ́n àlẹ́sàdé kù wà lé báyìí yásù wà ní kó dà kò burú bọ̀ títẹ́ tí mo wá nílé four hundred thousand ẹ̀fẹ́ máa fún mi ti bàdàn twenty thousand naira náà bọ̀rẹ̀ náà wọ́n ní ọmọ ìyá tí wọlé kápá ti gẹ́tì àrọ́ nínú ìbòyí wọlé kò ju táwọn ọmọ ọ̀tọ́ pẹ̀lú lóṣooṣù ṣùgbọ́n wọlé ọlọ́mọ pa ti gẹ́tì àrọ́ wa ni ìyá tí mi yọ ọ̀rẹ́ náà kò burú ní ti fara mi kalẹ̀ ní bá ń tọ́jú bàbá nítọ́jú bàbá bàbá ní wàkúlẹ̀ àti ìpínlẹ̀ wípé gbogbo ẹni tó bá ṣe dáadáa táwọn ẹ bá àwọn ṣe dáadáa sí àwọn nínú wọ́n lọ́wọ́ sí ìsìn àyọ́lẹ̀ dáadáa wà látọ̀ fi yá sí ìṣẹ́gun gbogbo yìí dáadáa mẹ́tọ̀ ayẹ́ tòjá jírù tàrà àtàní ọyá jẹ kí ni kọ́ ní yá sí ìyájọ́ ìlú jọ jẹ ẹjá fún mi wà sí ìyàwó ṣé ẹ mọ̀ pé tí ẹ bá kọ̀ tí òkun yá jírù níbi wà sí ìyà kó lè máa jẹ́ àlékún fún òun lọ́tọ̀ pẹ̀lú ẹ́ẹ̀kọ́ àwọn alátẹ̀yẹ tó jí bẹ̀ tí ẹ̀nà tó wọn ògbómi ní tẹ́gbà kí lẹ̀ ní wa ọlọ́ni wọ́n ìdá aṣáwọ̀ òun ní mọ́ta òun ló kí sọ́dọ̀ kù mí tòótọ́ ẹ̀jẹ̀já mú kọ́ ìdà sọ́wọ́ ìtàzù àní abìrù àní ìlúwà táwà bí ẹni kú wá jóbe ìmìnkẹjọ́ pin gbogbo yìí ọmọ bàbá wọn ọ̀tọ́ màjá wọn ni wọ́n ní ogún wọn ọ̀kọ́ gbàmà kò sẹ́ni tí ó gbogbo ní wọn bí ẹ̀bá tí lọ́mọ ọkùnrin kan ogún lọ sókè ní ọkọ̀ wà fáìn àti bẹ́ẹ̀ o ṣùgbọ́n wàláhì wàláhì èyí dá sórí rẹ̀

ìsìdákọ ọmọ tí wọ́n ti pè wọ́n wọ́n gbá wọn ọ̀pá gẹ́ẹ̀tì torí ọ̀rọ̀ náà sọ àwọn ojú orílẹ̀ ọkọ̀ ohun ìdíje fún ẹ̀rí kọ̀tì ọlọ́run èèmọ̀ tọkọ̀ ìwá ní oúnjẹ ọ̀tàn lérí ti rà ní complaint of me wọ́n sàmọ̀ sọ jẹ́rẹ̀ ọ̀rọ̀ sàmọ̀ ọ̀rọ̀ lórí ọ̀kan náà àwọn tó ń jẹ́ bọ̀rọ̀ ní ma lọ kí ẹ̀ àti kó wà ní báyìí pé ah bá alábọ́jẹ́ aláì ikú rẹ̀ iye òfò lọ́lájọ́ bó wọ́n kódà wọ́n ti burú wọn ní àbálágbájá bó tó wúlò ní ó wúlò ọkọ̀ tí ìgbẹ̀tí ìgbà yíra wàlẹ́ ìtọ́lẹ̀ ìtọ́lọ́ nítorí bí wàlẹ́ kò rí o lọ́rẹ̀ ìjà gbígbẹ lọ́rẹ̀ tútù lọ́rẹ̀ ìgbọ̀ bí ẹ máa ń ka ogun ẹ̀ ó lè wọ́n sí bò pé àǹtí ẹ̀ tọ́ báyìí rí nígbọ̀lọ́wọ́ amọ̀kọ̀lù òjúwà ìbò ní ìdí ajé báyìí ní ìwé owó lájọ́ mọ̀sí ìbà alábájá fún mi mọ̀dá mọ̀rún ah. a bẹ́ẹ̀ kìí ní àwọn ẹ̀mọ̀ wá jókòó lò gbogbo ọ̀rọ̀ ìrànlọ́nyìn àbí kẹ́yìn ó ti bàtí ìbùkánù ọmọ tẹ́yà yíbo ní mìíràn mẹ́ra káàkiri ilé kàbí fifty fifty fifty lọ́nà mẹ́jọ níbi tó ní tòmọ̀ ọmọdé ọdún sọ́kù ọmọdé tẹ́ẹ̀nì. lẹ́yìn láàbùkọ lọ ọlọ́run ní wọ́n ti rà ápọ̀ àwọn ẹbí tí wọ́n súnmọ́ yín tí ìlú lókun ti dàrẹ́ àbọ̀ wà lẹ́yìn nínú aláìní àfàkọ̀lọ́fà gbogbo bẹ́ẹ̀ tó ti gbàgbẹ́ wọ́wà pálọ́kì ní ẹbí mú kò sí pàrọ̀ fún un ní tọ́lọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní ìdí kébàdàn náà ara wọn sá ẹ̀ péjì yìí àwọn ah, ọ̀nà ah, bẹ́ẹ̀ nìkan náà wọ́n àwọn ọ̀sán ẹ̀yọ̀ ọ̀sán kan ọ̀sán nílẹ̀ ni ó aláìsí sáà sọ́ni fún ọ̀nà ọ̀sán ọ̀sán fún ọ̀sán subhanallah subhanallah àìsàn mẹ́rin bọ́lọ̀ dé náà subhanallah subhanallah bẹ́ẹ̀ ni lọ́jẹ́ ìgbàmọ́ ní ọkùnrin kò ń tẹ́ kọ́kọ́rọ̀ àìlájà pẹ̀lú owó bá ti lọ lè rà àlàáyì ṣùgbọ́n ọ̀rọ̀ pípọ̀ lọ́gbọ́ lọ́wọ́ káàkiri ìgbàmọ́ àìlájà pẹ̀lú ìgbàmọ́ pẹ̀lú àwọn ẹ̀yọ́ ọlọ́run ilé ọ̀pá tó wù fẹ́ ọkọ̀ tó bá náà pa. kí ló wá pàtọ́lọ̀ òun ibi kẹ́ ẹ̀rù ewu nínú kúmi lọ́rẹ̀ ní ibi tá a fi lè fún ẹni tí ó dòkó náà nínú wàsíyà torí dáadáa kẹtẹ́ tó tó fi lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tí ìpínlẹ̀ abá ti dára sí padà abomini tí ó kàn wá ní. jẹ́mọ́ sẹ́ẹ̀ mọ̀ wípé màtọ́lọ̀ àmúwáyé àwọn ọ̀nà tí èèyàn gbà àjọlówó lójijì ló sàrò mẹ́ta ní ọlọ́wọ̀ òfin ẹ̀bẹ̀rẹ̀ ìgbàgbà pọ̀ fún rẹ̀ ní pé àkọ́kọ́ alìmọ̀lẹ́rìn mọ̀sọ́lẹ̀ náà ti ìsìláàmì ìsàbáta pé lágbàjá ayélujá ìrànlọ́wọ́ lónìí lójijì mẹ́ta rẹ̀ ti gbé kalẹ̀ ogun ìtàbákó mẹ́ tó bá fẹ́ pín wọ́n zakawa èyí ti zàkádọ́lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni الميراث الإرث التركة تقبل فيه ọlọ́run náà ti dàgbà wọ́n lọ pẹ̀lú ẹgbẹ́ owó ìjẹ́ tó kù kan jẹ́ bẹ̀ kí ìlọ́nà òkú jẹ kí ni tó tó ju ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ náà ọ̀dà náà ọ̀dà akọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá tó ló ń sọ̀rọ̀ wọn ọdún kí ló dá o. tẹ́ríkà yìí ó ti gbé kalẹ̀ kí ló pàtó sọ bẹ́ẹ̀ nítorí wípé èèyàn ìdá amúyere àìmọye ìgbàlàbúrò bàbá yín ló ti gbé ten million naira kọjá láti bàtà sẹ́kọ̀ọ́ lóru tó gbà náà láyé bí ayé àdàsábàyí àìmọye ìgbà ló ti bá bàbá yín líìdì tírélà wọlé pẹ̀lú òbí 20 flower àgbàdo ẹwé ẹgbà ní bọ̀dá tí ti pè lẹ́gbẹ̀ẹ́ bàbá tí ti pè lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tí ó ti bọ̀lọ̀ pọ̀sí bọ̀rọ̀ ẹ̀sẹ̀ bọ́lọ̀ ọ̀bà wa pè dàrẹ́ ó tó pè olóńdà mi ọ̀sọ̀ pé báyìí ṣùgbọ́n ẹ̀yìn náà dùn nú tó bí wọ́n ní kí ìwòfin nǹkan dùn yẹn nú káà sì mọ̀ wípé ẹni tó ti tẹ́ ìgbẹ́ ti lọ ẹ̀ ti dẹwọ́ ẹ ẹ mọ akitiyan tí àbúrò bá yín ṣe lórí ẹ̀dúkìá yìí fún wọn fún fún ẹ ní bàtà kan àtàṣọ kan nígbàwó bàtà ẹni tó bá wọn ràn kẹ́yìn ọ gbàgbé ìlú sínú tí bàtà rẹ̀ nù tẹ́gbẹ́ ibi àtàbùsẹ́ bí ni kẹrin kírun ni ìlú gbàgbé mú ti ń gé okun rẹ̀ ó gbàgbé ẹ̀sìn kejì wọ́n ni wọ́n kó fún àti tí ó dẹ̀ mìíràn ní káàkiri ìwọ̀n kó fún wọ́n kó lọ́kadà àti bíléèkì tó ní jẹ̀mọ́ wàlúwàá yóò tó náà bá ti ń mé kéèké kalẹ̀ ní tẹ́ ẹgbà wọ́n máa jó ẹ̀yìn lọ ìmọ̀lọ́lọ́ wà láìsọ́ta bá gbọ́ àdàbí yìí lórí tó mú wá bọ́ wáyìí ìlànà kòkò sí sàádà wà bí ọ̀sẹ̀ táwọn yí lọ wọ́jẹ̀ ilé àkùkù sí tààdà jẹ́ ìlọ̀sílẹ̀ kò sí tààdà wa kò tí ẹ̀jọ́ mọ́ ní ìsáàtì láyé ọ̀dọ́ ògbélé nì fàjìká láti ogun ṣìyàfí ìjìtá ìdára wa wọ́n wọ́n lè làjírí àtàkùnrin tó wà táwọn afọ́ mi dọ́nà ní àti ṣe ìtọ́kùnbàtà nígbàtà wà sí yà a máa kẹni sí sẹ́yìn wá lè dé ó sì lè jẹ́ pé ó sì òdìkú lè fà àti òbòwò pàánù pọ̀ pé ah, ẹjẹ́ abúlábájá ní nǹkan báyìí ni wà sí àbàbá wa torí ìtọ́fẹ́ pàmì ogún ìdán bí n san ti ti ti mẹ́rùn ní ìgbòdìdàn kò lè ka kó ní òfin ẹ̀rí nǹkan tí ó fi máa bẹ̀rẹ̀ bísínẹ́sì kò lè rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni èèyàn lè ṣe wà sí ìyàdùn wọn wà sí ìlọ pẹ̀lú ìfáàkù àwọn ọmọdé ẹgbẹ́ ìjogún gbogbo ọmọdé ẹgbẹ́ ìjogún náà wọ ojú márùn lọ bàbá tí ní ten trillion naira lákàntì ọwọ́ anúlé one million làbújá one million ní kẹjà lẹ́kọ̀ọ́ one million ní bọ́tàkọ́ọ̀tù ṣé wá gbogbo ọmọdé wá wò iná ìkẹ́tù wà ní Australia ó ní kọ́mpìnì fifty tí kọ̀ọ̀kan wọ́ọ̀tì ten trillion dollars ọba kejì ó ti France yẹ fẹ́ wà wá owó jẹ́ náà bẹ́ẹ̀ pín gan wọ́n yẹ fẹ́ bọ́ èèyàn ní bẹ́ẹ̀ sí ìwọ̀n lè kó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tọ́ra ẹni kátì ẹ̀ wọlé kátì ẹ̀ ẹ̀jọ̀ mẹ́rin bá kí ni dájú sọ wọ́n ní dájú sọ pé wọ́n lọ bá sí ìbọn kiri wọ́n máa fi bá àbá ti ọlọ́run lọ wọ́n máa fi kọ́lé tó fún ọmọ ọ̀yàn wọ́n máa fi ra sọlé tó fún ọmọ wọ́n máa sọ sọ́ọ́dì àwọn olùkọ́ tí kò máa ń ẹ̀ five hundred mo gbọ́dọ̀ sí two ọ̀fẹ́ nígbà no problem eh, kọ́lá kílọ̀ bẹ́ẹ̀ tó ti rí kọ́dà mi ò ẹ eh, jẹ́ káàdì wọ́n nǹkan náà sí kákan fi yòókù lè ní owó ọkọ̀ padà ẹgbọ́n kékeré ní bọ̀dà ebi ọba ní ká da ogun ẹ̀ torí wọ́n rí bẹ́ẹ̀ tẹ́ bá bara wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rò sí ilẹ̀ tí wọ́n bú kàtà tuntun èèyàn ọgbọ́dọ̀ yóò gbọ́ pàṣẹ èèyàn wọ́n lọ sí ẹ̀. nítorí kí mo fẹ́ fi wọ́lẹ̀ nítorí pé ọlọ́run ti ní ìyọ̀ǹda fún wa kéèyàn lè máa súnmọ́ olùsí olóore mi téèyàn bá rọmọ rẹ sílẹ̀ yóò rí àìròyìn ẹjọ́ kù sí olóore. àrẹ́bìnrin sọ̀rọ̀ bá kò fọ́ ọ̀rọ̀ sí àwọn ọmọ rẹ̀ lẹ̀ lólówó olóore jọ fún ọ dúpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti lọ yàtàkà fàmù nàìjíríà tí ó wà fún àwọn ọmọdé lọ́wọ́ òun pẹ́lẹ́ láti sọ wípé ibi àdéhìí ẹ̀yí òkú wọn pa bí ọ̀ sínú àjẹ̀ndà wa ká máa fíbílà kìí sìn lọ fúnra bí nàìjíríà sẹ́yìn ìbàjẹ́ méjì ni wọ́n mara lé wọn ní ọba lọ ìyàwó àtọ́mọ́ ìyìn rí bàbá mi náà rọ́pọ̀ mi náà ìbàdújẹ́ ẹlẹ́nu ọ̀pọ̀ sẹ́ni tó lè jẹ́ sẹ́mọ̀ ìbàjẹ́ lẹ́ẹ̀kejì ní pé kó rẹ̀ yẹ òṣèlú ní dúró èèyàn lè fi sẹ́tọ̀ yẹn lẹ́yìn owó ẹlọ́wọ́ wọn ni mo ń fún ọ lówó oṣù ní plan dáadáa fún ẹ ẹnìkan ní ọ̀sá àbá hàn sábẹ̀yà ẹ̀yìn náà lọ́wọ́ sọ́wọ́ lé àbá ara àtọ́lá èmi èso pé kéèyàn ọ̀gbẹ́ni ẹ̀sọ́ ṣùgbọ́n èmi ò farabalẹ̀ ọ̀bá náà dáa làbáyà bá bíbá dá yíyá tí wọ́n ayé ní ẹ̀kẹ́ dáadáa lọ́kọ̀ ọ̀fọ́lọ́wọ́ ní ìgbà tí wọ́n mọ̀ sí mánéjà ilẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ àpò òdìdí ẹ̀kọ́ kọ́tẹ̀ bí ara lọ ẹ̀yìn ẹgbẹ́ bẹ́ẹ̀ wòye sọ̀rọ̀ mùsùlùmí èso jáde yá tí wọ́n bá fẹ́ tẹ́ àwọn kàfọ́ lóòdì ẹbí ìṣubú pàwọ́ lórí kájọ́dé o dàrí dára tó níbi sọ́kú ìwà yìí dàrí dára tó níbi sọ́kú ìwà yìí láti ṣe ọgbọ̀n ọ̀pàá láti ọ̀pàá láti ṣe ọgbọ̀n ọ̀pàá من علمنا ما نوجه فما من علمنا ما نوجه فما بلغ المشروع إلا من نقل بلغ المشروع إلا من نقل بلغ المشروع barbat ẹba mẹ́lọ̀ tí ní yẹ̀lú kí kọ́ sókè àtijọ́ ẹba mẹ́lọ̀ tí ní yẹ̀lú ọyọ̀ ọ̀yà ọ̀ kí kọ́ sókè sùúrù ẹ̀kọ́ ní kí kọ́ sókè lọ́ba ní ọ̀sásùgbé wá sí wọ́n fẹ́ mọ́ bá ní orí àwọn èèyàn àtàwọn tẹ́ẹ̀ sí ìgbàlẹ̀ kúlù tó wọ́n lè jọ ìyàwó ìṣà wà jáde wọ́n bá nàbí ó sọ ní kúrúkúrú ọkọ̀ wa bá lè wa àdúgbò kò tó fẹ́ra yìí ojú ẹ̀bọ́n ìyàwó ìṣà wọ́n lè ah máa nà ya Rasulullah ماذا حدث لك kí ló bí ẹ̀dọ̀ sọ̀rọ̀ mọ́tẹ́ ló sọ̀rọ̀ bí àbí wá ní fà yẹ̀wò mú ní amò múnà mi báàdì bóòlù ayé ẹ̀yìn ìyàwó mi ṣe ní fún tí bàtí bẹ́ẹ̀ mọ̀ bóun lẹ ẹsẹ ní rí pẹ̀lú tọnà gbàmù yọ ọdọ fún sí fúra wípé mímọ àbọ ní súnmọ́ torí pé láàyè fi wà lè gún náà ìlà sọ ọ bì rún kọtẹ tó ní bá ń fi tùrú bá yín lò àfẹ ń bá ta rẹ àkókò ìwáyà wò táǹkà wà lọ́wọ́ tẹ̀lé sẹ́ẹ̀rí ẹ̀mẹ́tì ẹ̀jẹ̀ asọ́ padà wà wọn ẹ̀jẹ̀ asọ́ padà wà wọn àfa wa àfa kẹ́bi pé àbá ń gbé wọ́n bá kó ọgbà wọn tó jọ.

ẹ̀wọ́n wá lọ bára búrẹ́dì wà búrẹ́dì ìgbóná tí mo ti jẹ lójú ayé àfà nínú ìkọ̀nà owó sí láti rí sí lọ́ba gbowó yọ lọ ra búrẹ́dì ní iwájú kò ilé méjì ra búrẹ́dì nígbà tí gbóǹtọ̀ ìkò yí ìlú kọjá tán òjò ìṣú tó ní agbára tó wà padà ní pápá tó ti ń dọ̀ afẹ́fẹ́ mi ọ̀lẹ̀ nǹkan máa létí gbogbo orí ẹ̀

lọ́ba dé ní one thirty lóòrù ní kẹlẹ̀ kò ní àwọn ayé àti ìṣúlọ tí wọ́n yá lórí àwọn jù afá bíríkìlà ó sì débi pamí afá bíríkìlà òun mú wọn là pọ̀ pọ̀ kẹ́kẹ́ tí bàbá wọn lọ ó gbé búrẹ́dì bóde búrẹ́dì tuntun lẹ́yìn àyè náà afọ́fífí ẹ̀rẹ́ ti tójú rẹ̀ ẹ̀ṣẹ́ yìí títẹ́ ìsọpá fún agbére ọlọ́wọ́ dá o rábílì alẹ́ ẹlẹ́gbẹ́ lọ́ọ̀dẹ̀ abẹ́ ilẹ̀ ìsọ́mù sáájú òṣòdó wà fún ààrẹ náà àfáàdìyàn o àdúbí wọ́n ní torípẹ́ nìkan ò lẹ́bàá ń dùn kéèsì àlámà yìí yìí ti bá pò mẹ́ta ilẹ̀ sọ́ọ́bì rọrùn àìmọ́tù lọ́nà méjì fún àbẹ́mbá tara ẹ̀kọ́ sùúrù ọ̀gbọ́dọ̀ fojú bínú ó ní fọkàn bínú ó ní fara bínú ó ní yí fẹ́ padà kọ́nà wọ́n fọ́ ká ìbáṣepọ̀ àfáàmì èbúrò náà tí ó bá wà lè bó ń ti ọlọ́pùpù lójúkodò

sùúrù lẹ́yìn fomi dé èlò bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi mo ti bá yẹ̀wò lórí ìgbésẹ̀ ìbátan tó kàn bá bẹ́ẹ̀ lẹ́yìn pé èmi ò ní bàjá kí ni sọmọ àyè tó ti dá mi lójú tàbá bẹ́ẹ̀ dára ẹ̀ka ń gbé àgọ́ ọ̀kan yìí ẹjọ́ kò ní kò ẹjọ́ bàbá mi mo ń làwọn ẹ̀ṣin dára ó fi rúkú ni bàbá mi dà á pọ̀ o ò ní rúrú mo rí bí àtúnṣe ibi àtúmọ̀ mi dàbí tí mo rí àbágbà já o wọn máa kọ́ lọ́kàtí ra nígbà wọn máa dàbí pọ̀ bá mi a máa tó gbogbo ẹ̀ẹ́dì tó wà láì yọ́nu tán kò lè sọ kẹ́lẹ́ mọ́mọ́ tó dára tẹ́lẹ̀ pápá tèmi kà dàpọ̀ ẹ̀ẹ́dì kí ló kí kí ló bí wọ́n jẹ́ nìkan wọ́n yẹ́ wọ́n láti ìgbẹ́ bẹ́ àbáàdì ìpàlọ́rọ̀ ó ní gbọ́yọ̀ ánì tí gàmà ní pẹ̀lẹ́gùn. gbọ́yọ̀ ánì tí gàmà ní pẹ̀lẹ́gùn. fi ìdáàmà nínú wa lọ lálàyé fi ìdáàmà nínú wa lọ lálàyé. fi ìdáàmà nínú wa lọ nígbà tá a wà ọ̀rọ̀ tó kú yìí ìrìtàbí bàbá lọ 85 méjì clock with 80 ní ẹ bá ní pé ní ọdún kan náà ọlọ́run gbọmọ àwọn mẹ́jọ àwọn òṣìṣẹ́ láwùmọ̀ gbogbo tí èsì kójọ rẹ̀ nílò sáà mẹ́sì kójọ káàkáà sẹ́mùsùgbó ìmọ̀ràn tó kọ́ nínú mọ̀wọ́ ní kìrìtì ìsìláàmù kìrìtì ọ̀fẹ́ inú tí èdè gbogbo ẹ̀rẹ̀ mú kí ni mẹ́mẹ́ o bẹ́ẹ̀ tí ọba ti papọ̀ láàrín àtàwà ọ̀rùn áàlù ní ìlàtẹ̀ ìṣà tààrà àdínú tó jọ ọ̀gbọ̀n lọ́ba kó mọ̀ ọjọ́ ti lọ ṣùgbọ́n táàbù parí rẹ̀ لأهل العلم في ميراث المرتد خمسة مذاهب خمسة مذاهب خمسة أسبوع عن الأول هو أهل لذلك ọ̀rọ̀mọ́ àwọn àwọn àfáà ní lórí ẹni tọ̀bá kó mọ̀ pẹ̀lú wíkà tó sílẹ̀ bóò láti dìgbò ẹ̀ ìntọ́ ẹ̀ká ti tẹ̀lé ká tó rí bíta bọ̀ o náà tún ni mìírọ́sì mọ̀bùn inshallah rahman ìwọ̀nba tọ́lọ̀ ń dé káàdì sọ yìí ọjọ́ ọgbàjẹ́ kí ni kójú ọjẹ́ ìwùdú rẹ̀ wọn ìdá amẹ́fẹ́ ìdájọ́ wa gbọ́ ọmọdé ọ̀dọ́ ọ̀rọ̀ àná wọn kójú ọwà ní ojú òwúlò fún wa yóò wọn là yẹn kọ́ mánu wà làbà náà ilà àtàwọn ọ̀rọ̀ ìfọ̀ ìbìsẹ̀lẹ̀ káàdá sọ̀rọ̀ wọn على نبينا محمد sọ́mù bí wọ́n kò túbọ̀ lẹ́yìn ìjọ wọ́n bá sọ́mù bá bẹ́ẹ̀ Alhamdulillah. Adé òjò ìlú wọn bá dé ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀. نقول جزاكم الله خيرا من فضيلة الوالد من ربي أنت قولا لكم المنصوبة وخلقكم من أهلكم. بارك الله فيكم. فيما الله سبحانه وتعالى